ẹ má lu jìbìtì ẹ̀sìn mọ́. ìyẹn ni àwọn àlàyé tá a ṣe ní àná. so ní ṣókí ní ṣókí bí àṣejárọ̀ Mirza Gulam Ahmadu nìyẹn ẹni tó pe ara rẹ̀ ní mọ̀síwù tá à ń retí oyè mẹ́rin ló fúnra rẹ̀ oyè àkọ́kọ́ ó lóun ni ìmáàmù mahadi tá à ń retí ajánirọ́ ìwọ tó ọba tí ìmọ̀ bá ti jánirọ́ lọ gbọ́ prógáàmù tìjẹta. bákan náà ó pera rẹ̀ ní mọ̀síhù tá à ń retí the promised messiah àtúnjà nírọ́ pẹ̀lú bó ṣe fi ọgbọ́n ọgbọ́n four one nine tó fi péré ẹ̀ ní mọ̀síù tá à ń retí ní ìsìn àwa fẹ́ lọ sórí bó ṣe wá sọ̀rọ̀ ẹ̀ di ànábì ọlọ́run gan-an bó ṣe sọ̀rọ̀ ẹ̀ di ànábì ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run yàtọ̀ ń bẹ láàrin ànábì àti òjíṣẹ́ o ànàbíyù ó yàtọ̀ sí àrọ̀sùl yàtọ̀ sí ń bẹ láàrin wọn ni pé ẹni tọ́lọ́ ń bá fún ní wáàyí ẹni tọ́lọ́ ń bá fún ní wáàyí mo ń ṣe program lọ́wọ́ ẹni tọ́lọ́ ń bá fún ní wáàyí. pé òfin rèé o ìlànà ìjọsìn rèé o èmi ọlọ́run bá fún ìwọ arákùnrin yìí àti ìwọ àtàwọn ará ilé rẹ àti ìwọ àtàwọn ará ilé rẹ ẹ máa fi jọ́sìn fún mi òun là ń pè ní ànábì òun là ń pè ní ànábì nígbà tí ọlọ́run bá wá rán sí ará àta tó rán sí ará àta yàtọ̀ sí ẹbí rẹ̀ yàtọ̀ sí mọ̀lẹ́bí rẹ̀ nígbà náà ọlọ́run sọ di òjíṣẹ́ nìyẹn mo rò pé ti gẹ́ẹ̀sì tí mo sọ ohun ẹni tá a pè ní ànábì òun lẹni tó gba ìmísí mímọ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ìmísí mímọ́ náà ni ó máa jẹ́ òfin ọlọ́run ìlànà ọlọ́run fún un àti fún àwọn ará ilé rẹ̀ tó bá ti wá di pé ọlọ́run tún wá fún un láǹfààní pé lọ jíṣẹ́ tí mo fún ọ yìí lọ jẹ́ fún àwọn ìran rẹ àwọn ìran rẹ. onítọ̀hún ti di ògìṣẹ́ ọlọ́run nìyẹn tó túmọ̀ sí pé pe wọ́n bá bi wá léèrè pé kí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin ànábì àti òjíṣẹ́ ìyàtọ̀ horo kan ṣoṣo ní bẹ láàrin wọn ìkíní kejì wọn lọ́lọ́run fún níwáàyí àmọ́ yàtọ̀ ọbẹ̀ ni pé ní ti ànábì òun àti àwọn aráalé rẹ̀ ni wọ́n jọ lo òfin ní ti òjíṣẹ́ òun àti àwọn ìran rẹ̀ òní wọ́n jọ lu òfin hùn yàtọ̀ bẹ̀nu. ok therefore àwọn àfọwà sọ wípé gbogbo ẹni tó bá ti jòjì sí ọlọ́run ló gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ànábì torí pé inú ilé la ti kọ́ ọ̀ṣọ́ ròde kọ́lọ́n tó lè ràn ọ sí ìran rẹ yóò kọ́ ràn ọ sí ara ilé rẹ náà. ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ bàbá rẹ ìyá rẹ kọlọ ń tó lè ràn ọ ìran rẹ ìran gbòòrò ní ìsìn ẹ̀wù yorùbá ní ìsìn ìran kan ní ìran ok ìran kan ní haúsá ìran kan ní ìran kan ní ìran kan ní òyìnbó ìran kan ní àwọn ok so tó bá fẹ́ ràn tó bá fẹ́ ràn níbí níṣẹ́ yóò kọ́kọ́ ẹni tó bá já nàbí yóò kọ́ wọ ipò ànábì náà so ntọ́lọ́mbà wa fún gẹ́gẹ́ bí òfin àti ìlànà òun yóò máa lò ìyàwó rẹ̀ yóò máa lò àwọn ọmọ rẹ̀ yóò máa lò bàbá rẹ̀ ìyá rẹ̀ yóò máa lò ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ yóò máa lò gbogbo ìdílé wọn wọ́n máa lò tọ́lọ́ má ti wá aṣọ di òjíṣẹ́ kì í ṣe mọ̀lẹ́bí ẹ̀ nìkan nìran yẹn ìdílé ọ̀pọ̀ nínú ìran àbí so tọ́lọ́ bá ti wá fún láṣẹ pé ní ìsìn ìtẹ́ ń lò nú ẹbí yín o tó jófin èmi ọlọ́run tó jẹ́ ìlànà èmi ọlọ́run lọ kéde rẹ̀ fún àwọn ìdílé míì nínú ìran yín nígbà náà ló wá di òjíṣẹ́ ẹni tí wọ́n rán sí àwọn ìdílé mìíràn nínú ìran rẹ̀. so agasi pé gbogbo òjíṣẹ́ ọlọ́run ni ànábì ọlọ́run àmọ́ kì í ṣe gbogbo ànábì ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run. ìwọ̀nba àwọn tọ́lọ ń sọ̀rọ̀ wọn ní Quran bíi twenty five gbogbo wọn pátá lòdì sí ọlọ́run gbogbo wọn pátá lòbísí ọlọ́run àwọn tó jẹ́ ànábí ọlọ́run wọ́n pọ̀ àwọn àfáà ni wọ́n pọ̀ gan wọ́n lé lẹ́gbẹ̀rún àmọ́ tí ọlọ́run ọbọ̀ ò sọ fún wa nípa wọn torí pé Quran sọ níbìkan wípé ó ń bẹ́nu àwọn ànábí ọlọ́run òbísí ọlọ́run tóun ò sọ ìtàn wọn fún ọ àwọn kan ló ń sọ fún ọ nígbà tó lọ́ mọ̀ pé àbùkátà sí ìtàn rẹ́gẹ́dẹ́ ó sọ ìtàn twenty five nínú àwọn òjíṣẹ́ rẹ̀ ó sọ fún wa ní alukur'an. now agasi pé ipò ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ó ní ipò nùbúwà àti ipò rìsálà ètí mo kọ́kọ́ fẹ́ fẹ́ràn lẹ̀ nìyẹn ipò nùbúwà ó jẹ́ ànábì ọlọ́run lórí ara rẹ̀ lórí ìyàwó rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ lórí bàbá rẹ̀ ìyá rẹ̀ àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ kọ́ba wa di òjì sí ọlọ́run yóò wá jẹ́ ẹni tọ́lọ́ ń ránṣẹ́ sí àwọn ìdílé míì nínú àwọn ìran rẹ̀ ok gbogbo àwọn òjì sí ọlọ́run tí wọ́n ti bá wá sílé ayé. Okay? ọlọ́run máa ń rán wọn wọn ọ̀kọ́ jànàbí yóò tún wá sọ wọ́n di òjíṣẹ́ ọlọ́run á máa ń rán wọn sí ìdílé wọn àti sí ìran wọn. ànábì Muhammad nìkan nínú ọlá tọ́lọ́ ń ṣe fún un tí ò ṣe bẹ́ẹ̀ fún ẹlòmíì nínú àwọn òjíṣẹ́ àti kàdísì yẹn náà tó ní fùdílítù alàlè àǹbíyá bisitin wọ́n ṣe àjùlọ ọlá fún èmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam above àwọn òjíṣẹ́ yòókù pẹ̀lú nǹkan mẹ́fà ọ̀kan nù nǹkan mẹ́fà yẹn tó sọ ń bẹ̀ ò ní pé wọ́n rán òjíṣẹ́ kọ̀ọ̀kan sí ìran rẹ̀ wọ́n wá rán èmi sí gbogbo ayé. wọ́n rán òjíṣẹ́ ọ̀kan sí ìran rẹ̀ wọ́n wá rán ànábìwá Muhammad sí gbogbo ayé. gbogbo ayé yẹn ayé sàkọ̀láìnì ni o. ayé àlìjọ̀nù àti ayé ènìyàn ni ayé àlìjọ̀nù àti ayé ènìyàn ni anabi musa aleyhi salam wọ́n na sí ìran israẹli isa ọmọ mariam wọ́n na sí àwọn israẹli ìran kan ni israẹli jẹ́ nínú àwọn ìran tí ń bẹ láyé wọ́n rán isa ọmọ mariama sí ìran yorùbá. wọn ò rántí ìran haúsá wọn ò rántí ìran ìbò wọn ò rántí ìran faransé wọn ò rántí ìran yúróòpù kódà wọn ò rántí ìran lárúbáwá àmọ́ ànẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá rán òun sí gbogbo ìran tí ń bẹ láyé. now ẹ wá jẹ́ àtúnlọ já Mirza Ahmadu nírọ́. nípa nǹkan tó pera rẹ̀ fún àwọn ìjọ rẹ̀ inú ìwé tẹ́síkírọ̀ náà ni mò ń lọ o ibẹ̀ náà mo sì wà ibẹ̀ náà ni mò ń lọ page two eighty máa wo ojú screen rẹ báyìí ẹ̀yin ìjọ amadíyà ẹ máa wojú screen yín ẹ má wulẹ̀ wojú tèmi ìwé ọ̀gá yín ni ká ẹ wò. ẹgbọ́n tó sọ ń bẹ̀ revelation arabic o oh, ahmed you have been made a messenger o oh, ahmed you have been made a messenger mirza gulam ahmadu ó ní òun gba ìmísí mímọ́ láti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá ní èdè lárúbáwá ìmísí náà sọ pé ó ahmad mo pè wọ ahamadu mo pè ìwọ ahamadu you have been made a messenger a ti sọ ọ́ di òjíṣẹ́ ọlọ́run a ti sọ ọ́ di òjíṣẹ́ ọlọ́run the word ahmed tó lò yìí kì í sọ́kọ rẹ o àmọ́ ní òun náà ní ahmadu nítorí pé mirza gulam ahmadu ó ní gbogbo oko ànábì ọlọ́run kọ̀ọ̀kan lórúkọ òun gbogbo oko ànábì ọlọ́run kọ̀ọ̀kan lórúkọ òun so ìgbàkígbà tí èṣù ti ń bá a sọ̀rọ̀ tó pè ní ọlọ́run tó bá ti fẹ́ bá a sọ̀rọ̀ ẹni okọ àwọn ànẹ́bí ọlọ́run ni ẹ máa fi pè é ó lè pè ní Muhammad ó lè pè ní Adam ó lè pè ní Musa ó lè pè ní Isa ó lè pè ní Ibrahim ó ya wèrè gidi gan ni. Ah, Mirza Gulam Ahmadu ó ya wèrè bíi màálù ni ọkọ tiẹ̀ gẹ́gẹ́ ní Mirza Gulam ahamadu Gulamu ahamadu ó sì ń sọ wípé gùlámù ahmadu ò ṣe sẹpẹrẹtì compound name ni àmọ́ nígbà tí èṣù yẹn bá ti dé tó fẹ́ bá sọ̀rọ̀ ó lè pè ní muhammadu ó lè pè ní ahmadu ó lè pè ní isa ó lè pè ní musa ẹ máa rí ẹ máa rí àmọ́ kàn án ẹ má wọrí ẹ má wọrí ẹjẹ àmọ́ kẹrin lọ́nà gbogbo ẹ̀yin ìjọ amadíyà sórí má jẹ́ èdè òmú ọ èdè tó mú jọ núhù lọ́jọ́ kìíní àná tí wọ́n parun má jẹ́ òmú ọ táwọn àáfàá yìí bá ní ẹ má tẹ̀tí gbọ́rọ̀ táàbùrọ̀ yìí máa ń sọ èdè ìjọ núhù fẹ́ mú yín nù a jẹ́ pé wọ́n ti á ṣe yín panu ẹ gbọ́ tèmi ẹ wá lọ bí àwọn àáfàá yín léèrè ọlọ́run ti fẹ́ iná ńlá àkáyé ti yín. ó yẹ kẹ́ ẹ lè dá inú yín rò ẹ má jẹ́ kí Mirza Gulam Ahmadu ó sìn yín wọnú náà gbére. Mirza Gulam Ahmadu yín ló ń sọ̀rọ̀ nísìnyí o ní page two eighty ó ní revelation ìmísí arábíìkì ìmísí sọ̀kalẹ̀ fún ní arábíìkì nínú kàyéfì tí mo tún rí lọ́dọ̀ Mirza gulam ahmadu tún rèé o mirisa gulam ahmadu kì í sọmọ lárúbáwá o kì sọmọ lárúbáwá ọmọ indi ni indian ó ní mirisa gulam ahmadu èdè india sì ní urudu nínú ìlànà ọlọ́run sì ni pé èdè abínibí òjíṣẹ́ rẹ̀ ló fi máa ń ránṣẹ́. ó wà nínú súra Ibrahim àárín yẹn kà nínú súra Ibrahim tọ́lọ́hún bá fẹ́ rán ògìṣẹ́ kan ṣẹ́ èdè abínibí rẹ̀ lọ́lọ́hún fi ránṣẹ́. súra Ibrahim aya ẹlẹ́ẹ̀kẹrin Quran chapter 14. ayẹ lẹ́ẹ̀kẹrin wàmọ àrùsálínàmí rọsúlín ìlàdìlìsáàní káómì yìí àwọn òòrùn òjíṣẹ́ kan sẹ́rí àfi pẹ̀lú ahọ́n àwọn òbí rẹ̀ ahọ́n àwọn òbí rẹ̀ ahọ́n ìyá rẹ̀ kọ́ọ̀mì yìí nínú àyà yẹn ìran rẹ̀ ìran rẹ̀ ìran nation rẹ̀ tọ́lọ̀ ń ran sí gbogbo ayé ló mọ̀ wípé nation ànábì wa Muhammad Lárúbáwá ni ok bákan náà láti mádìsì kan wá lẹ́ẹ̀kan tó sọ wípé ọlọ́run ṣe àjùlọ ọlá kan fún ànábì wa Muhammad tí ò ṣe bẹ́ẹ̀ fún àwọn ànábì tó síwájú rẹ̀ àwọn ànábì tó síwájú rẹ̀ they were sent only to their nation. ìran wọn nìkan ni ọlọ́run ọba máa ń rán wọn sí. nígbà tó dorí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sí gbogbo ayé pátápátá. tó ń ti bọ́lọ́run ṣe rán ànábì wa sí gbogbo ayé pátápátá ọlọ́run ọba ò sọ ìmísí kankan kalẹ̀ pẹ̀lú èdè míì fànàbí àti pẹ̀lú èdè lárúbáwá kẹ́ ẹ lè máa rí mr gbájúẹ̀ yìí o tí wọ́n ń pè ní mirza gulam ahmadu o ẹni tí gbogbo ayé gbà pé wọ́n rán sí gbogbo ayé èdè ìran rẹ̀ nìkan lọ́lọ́run fi bá a sọ̀rọ̀ ọlọ́run ò fi gẹ̀ẹ́sì bá nàìjíríà sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ọlọ́run ò fi yorùbá bá sọ̀rọ̀ ọlọ́run ò fi haúsá bá sọ̀rọ̀ ọlọ́run ò fi eberu ede iburu kò fi bá sọ̀rọ̀ ọlọ́run bó o ede èdè pọ́njábì kò fi bá sọ̀rọ̀ ọlọ́run bó o ede èdè kò fi bá sọ̀rọ̀ tó sì gbà wípé gbogbo aye gbogbo ìran tí ń bẹ láyé lọ́lọ́run rán àlejò muhammadu si sallallahu alayhi wa sallam lọ́lọ́run fi sọ wípé wàmà àrìsálínàmí rọ̀ṣúlìn ìlàbìlísà ní káwọ́mì àwọn òòràn ògìṣẹ́ kan níṣẹ́ rí àfi ká rán pẹ̀lú èdè àwọn ìran rẹ̀ èdè ìran rẹ̀. mirizagula mahamadu ọ̀ọ́bà lárúbáwá tán ọkọ èdè lárúbáwá ni ọ̀ọ́bà wọn tán èèṣe èèṣe ọmọ ìran lárúbáwá ìró ẹ̀ ti wá já báyìí ọlọ́lọ́ ń bọ̀ sọ̀rọ̀ pẹ̀lú èdè lárúbáwá. àbẹ́rẹ́ rí báwọn. èdè márùn-ún ó ní mirisa gulam ahmadu sọ pé ọlọ́run fi bóun sọ̀rọ̀ lábáwá jẹ́ kan bẹ̀ gẹ̀ẹ́sì jẹ́ kan bẹ̀ urudu tó jẹ́ di àbínibí rẹ̀ ó jẹ́ kan bẹ̀ pọ́njábì ó jẹ́ kan bẹ̀ kí karùn-ún arabic english urud and hibru hibru ó jẹ́ èdè márùn ṣe é ti rí yìí ń báyìí sọ pé òun ò rógìṣẹ́ kan ń sẹ́rí àti pẹ̀lú èdè àwọn ìran rẹ èdè abínibí rẹ̀ èdè àwọn ènìyàn rẹ èdè abínibí rẹ̀ now bí n bá ti ń kan àwọn ẹ̀rọ kọ̀ọ̀kan ní ìmọ̀ já wọn àmì ẹja ta irọ́ tó ló ń gbà wá ó ní o oh, Ahmad you have been made a messenger ó ní ọlọ́run ọba pé òun pé ahamadu o. àti sọ ọ́ di òjíṣẹ́ ọlọ́run àti sọ ọ́ di òjíṣẹ́ ọlọ́run ó wá fẹ́ sọ̀túnmọ̀ revelation rẹ̀ ó ní this means that I have named I have been named Ahmad tẹ̀ríbáwò ó ní yẹn túmọ̀ sí pé wọ́n ti sọ èmi náà ní Ahamadu bí wọ́n ṣe sọ ní Mariamu lánàá tí wọ́n sọ ní Isa ọmọ Mariamu lánàá sẹ́rí kó ya wèrè ọjà wèrè gan ni o ó ní wọ́n ti.